أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adákọ́ fún Allah subhanahu wa ta'ala àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ètò àdáàbò dúnìyà wa díìnì eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oníyebíye eléyìí tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ ní Ògbómọ̀ṣọ́ ń bíbáyìí wọ́n tún ti wà ní orí ètò léni láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àti ṣe àlàyé púpọ̀ nínú àwọn àǹfààní tí ń bẹ fún kátúbá nítorí kó lè bàa jẹ́ ìsẹ́nilójú kòkòrò bẹ́ẹ̀ ni ọba fẹ́ túbá kó túbá kọjọ́ tó lọ ọmọ lọ́wọ́ nínú àwọn àǹfààní tá a tún fẹ́ mẹ́nu bàtà tó tẹ̀síwájú lónìí eléyìí ti ń bẹ fún tútúbá òun náà ni pé téèyàn bá túbá ìtúbá máa ṣe sábàbí kárẹ́sì kí èèyàn kọ́ pọ̀ kó lékún sí i kọ́lọ́run túbọ̀ gbà láàyè nítorí pé téèyàn bá ń sẹ́lọ̀ sísẹ́lọ̀ a máa dínà rẹ́sìkì máa yàn a máa jẹ́ kí ọ̀nà àti ríṣe kọ́ máa làgàrà níwájú èèyàn àdáwọ́lé olúwa rẹ̀ kò ní máa yọrí sí rere àmọ́ téèyàn bá fi lè túbá lọ sọ́dọ̀ ọlọ́run téèyàn pẹ̀sẹ̀ tì téèyàn jìnnà sáìdá téèyàn jìnnà sábúrú ṣe ọlọ́run àmọ́ sínú àrùsìkì fún yàn ó sì gbájú pọ̀ ní kálukú wà gbogbo làkàkà ọ̀pọ̀lọpọ̀ òun náà ni bá a ṣe rí ṣe bá a tá a máa rí ná tá a máa rí lò tá a ní táwọ́ ná ọ̀kan nínú ọ̀nà téèyàn lè gbà ní láti jẹ́ kárìsìkì ọ̀pọ̀ lọ́dọ̀ èèyàn òun náà ni kò túba yìí ti pé kọ́ máa wó gbọ́ náà ẹ̀sẹ̀ kọ́ máa wó gbọ́ náà takùtọ̀ lọ bí ẹni tó fẹ́ sóògùn owó àbẹ́ni tó fẹ́ fìyàn sẹ́só àbẹ́ni tó fẹ́ gbé lùkúdìmì gbogbo orí eléyìí orí ibú ni wọ́n fi ṣe èló lọ fẹ́ nígbọ̀nà ògùn owó èló lọ fẹ́ nígbọ̀nà lùkúdì èló lọ fẹ́ nígbọ̀nà pòfìyàn sóògùn owó owó òfò tó ní tó tún padà sórí ibú lẹ́yìn rẹ̀ àmọ́ wa alálùbáríkà owó tí pọ̀ tọ́lọ̀ ń gbà láyè lọ́dọ̀ èèyàn téèyàn ó dẹni tó ṣe pé kò ní táwọ́ ná láéláé ọ̀kan nu sábàbí tí máa járe òun náà ní ká túbà lọ sọ́dọ̀ ọ̀lọ̀ òyìn mú nígbà tí kòkòrò bá jẹ̀yàn nímú tẹ́lẹ̀ náà nǹkan kí ni ọ̀bá tún ṣe yínyín náà ni ọmọ yín mú rẹ ṣùgbọ́n òfin ọlọ́run làwọn afi ń bọ́ sọ̀rọ̀ ẹni bá ń fẹ́ kọ́lọ́run ọba ẹlẹ́dàá wa kọ́ gbarí zìkí láyè lọ́dọ̀ òun kó bu àyà tí ń fẹ́ kí rírí ṣe kọjẹ́ tòun kọ́ka màmá ẹni tí ń fẹ́ kí ìlọsíwájú eléyìí tó ṣe pé kò ní láfiwé kò ní láfijọ́ kọjẹ́ tòun wọ́n túbà lọ sọ́dọ̀ ọ̀lọ́ pa ẹsẹ̀ jì gbogbo la, gbogbo rádaràda eléyìí tó ń ṣe ọba ti fi sílẹ̀ ọlọ́run bọ́ sànù rẹ̀ wọ́n á ní ẹ tó bá kóògùn owó lèèyàn bá ṣe nǹkan tó fi lówó gbogbo ọ̀nà tí wọ́n fi gbà tí wọ́n fi ṣoògùn owó náà lọ takùtọ̀ lọ lọ́jẹ́sẹ̀ ọwọ́ agbọ́rọ̀ tá à ń sọ yóò lòun fẹ́ túbà ṣé kó tí wọ́n padà di tálákà ni bẹ́ẹ̀ ni wọ́n kó gun owó fòtì oúnjẹ tó máa ma fún àlejànú tí máa jíwó gbé wá fún ọ ò ní fún ma àwọn nǹkan tó ń rú lẹ́bọ tó ń ṣe lótùtù tó ń ṣe títí tó wò rẹ títí ń bu àyà sí ọ̀pàtì so jẹ́káṣe kan ni wọ́n máa kó pàǹtí tiẹ̀ lọ wọ́n wá túbà lọ sọ́dọ̀ lọ bọ́lọ̀ ń bá kọ́ ọ́ pé lòwó láyé ọ̀ wá lòwó alálùbáríkà owó alálùbáríkà yóò jẹ́ káyè rẹ̀ ọ̀dà kò ní jẹ́ kí ọ̀run rẹ̀ kó polúkúrú musu kọ́ bàlùmọ̀ kọ́ bàjẹ́ ó rí nínú alukur'an nínú sọ́rọ́tù Nuh ayà kẹwàá sí ẹ̀kejìlá ọlọ́run ẹlẹ́dàá wa ó ń fún wa ní ìròyìn nípa tánàbì Nuh sọ tó sọ fáwọn èèyàn rẹ̀ torí kí wọ́n lè bá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ó wá sọ fún àǹfààní tí ń gbẹ fún ká túbá قل فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا النبي نوح عليه السلام ó ní wọ́n lọ́n nínú iṣẹ́ rẹ tí mo dé fáwọn èèyàn tó ọ̀ràn mi sí ó náà ní pé mo sọ fún wọn pé istaghfiru rabbakum ẹ tọrọ àforíjì lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá yín nígbà tó yẹ kó lu ẹ̀yọ̀ kan náà láàánú ẹlẹ́dàá wọ̀ kan ní kò pé méjì òun náà láti ṣẹ̀ṣẹ̀ ẹ jẹ́ àtọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ àwa ń tọrọ àforíjì wa máa yá mi kí ẹ máa ń ṣàfẹnu lásán ọ̀n ó fi wà tọrọ báwo là á ṣe fẹnu tọrọ àforíjìn astaghfirullah wa atubu ilayhi astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayy al-qayyum wa atubu ilayhi astaghfirullah gbogbo eléyìí ọ̀kan nínú àwọn ọ̀nà ní tá a gbà tá a fi tọrọ àforíjìn lọ́dọ̀ Allah ẹnu la fi tọrọ eléyìí ọwọ́ a fi wà tún tọrọ àforíjìn báwo là ṣe fi wà tọrọ àforíjìn ẹnu ló fi ń sẹ́lọ̀ ni ọ̀pátì ọkàn ló fi ń sẹ́lọ̀ ni wàá pátì oríkè ara yòókù ló fi ń sẹ́lọ̀ ni wàá pátì wàá jìnà sẹ́sẹ̀ wàá pa ẹ̀ṣẹ̀ wà wàá fi wàá fi sílẹ̀ lọ́nà tó ṣe pé ẹnìkan ò tún ní lè òní àṣàfúrúlá òtún pọ̀fọ̀ òní àṣàfúrúlá ìwà náà òtún jalè àwùjọ bí láti ní ṣe fáwọn ọ̀rọ̀ jù ọ̀rọ̀ tí ìṣe àṣàfúrúlá kò ní tùbà nítorí kí fọkúlùtò ṣàfúrú rọ̀bọ́kùn tánàbì nù hàrí ìsìlám ti ń sọ fáwọn èèyàn rẹ̀ ní pé ẹ tọrọ àforíjì lọ́sọ̀dọ̀ náà ẹ̀sìn pẹ̀tẹ̀kì nítorí pé bá a bá fẹnu lásán tọrọ àforíjì tá a pẹ̀tẹ̀kì níṣẹ́ lèèyàn ń tan ara rẹ̀ dànù torí kò lè tán lọ́wọ́ bàjẹ́ ara rẹ̀ lọ́ ń tàn dànù irú rẹ̀ ní sísí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí yóò sọ pé ntúbà kò sí pẹ̀sẹ̀ tì yóò sọ pé ntúbà àìdá aburú rádaràda pálapàla ránran òun náà ní kóka nígbà tí èèyàn ń pe àlejànú tó sì ń sọ pé ntúbà lọ sọ́dọ̀ lọ èèyàn ń pe àwọn arúnmalẹ̀ ó sì sọ pé ntúbà lọ sọ́dọ̀ lọ èèyàn ń pe orúkọ àwọn màláìkà dípò orúkọ Allah ó sì sọ pé ntúbà lọ sọ́dọ̀ lọ àbó ọ̀gá ni ń jẹ́ ṣerúkù kí ni jẹ́ ìṣẹbọ sọlọ ẹjẹ àtàrà ọ̀rọ̀ anábì nù hàn káfí kẹ́kọ̀ọ́ nítorí pé àǹfààní tí ń bẹ nù ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa làwa máa wò àyè wo báwo láti tẹ̀lé kan táfìrà àǹfààní nítorí pé ẹni bá kọ̀ láti tẹ̀lé kan tí wọ́n ń kọ́ eléyìí tí wọ́n sọ pé àǹfààní rábàndú máa jáde lẹ́yìn rẹ̀ káàtì ráǹfààní òun tí ọba ti tẹ̀lé kọ̀ ìtẹ̀lé kọ̀ oníbíyèsí àìtẹ̀lẹ́kọ̀ kìí járe sọkúntù sọfíìrù rọ̀bẹ́ ẹbí wọn fẹ́ kárí bìkì rẹ̀ lé wọn fẹ́ kọ́ lọ gbà láyè lọ́dọ̀ rẹ̀ wọn tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run wàá wá pẹ̀tẹ̀ àti pé wa iná ẹ̀ lọ́mọ tó ń gbà tó ń fi ń sẹ́lọ̀ èèyàn ò lè dasọ borí kọ́ mọ́ mọ́ tó ń ti jọ́ kò sí bókù kan kùn tó téèyàn ò ní mọ́ tó ń ti ń fagbọn ọlọ́run ọba yà oníkálukú àti olórí tẹlẹmù wa kálukú lọ mọ ibi tó ń ti sẹlọ pa ìsẹyìn ọ̀nà àkọ́kọ́ nù olóṣòro láti pati ah! ó láti rore náà nù orí òní kò ní rọdọ̀ rẹ kó fi jókòó nítorí pé o ti sọ kó lè pẹ́sẹ̀ jù. فقلت استغفروا ربكم إنه كان غفارا النبي نوح عليه السلام ó ní الصلاة bá fi tọrọ àforíjì lọ sọ́dọ̀ dájúdájú ẹ bá pé ọlọ́run ọba ọlọ́pọ̀lọpọ̀ ṣàforíjì fáwọn ẹrú rẹ̀ ni fa'al onígbàfọ́ fa'al ṣé ìkọ́tún lè mọ bá àdàbà ọ̀kan nínú ọ̀rọ̀ nínú ọ̀nà tá a máa fi sọ̀rọ̀ ni pé ah nǹkan yìí pọ̀ ọ̀pọ̀ ogun àyà ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ìlọ́lọ́run ọba jẹ́ tí wọ́n bá tọrọ àforíjì tẹ́mi bá tọrọ títọ̀ ń bá tọrọ tí gbogbo wa bá tọrọ ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lọ́lọ́run yorùsílẹ̀ sàmà àríkùn mẹ́dọ̀rọ̀ nínú àpẹẹrẹ kó ti forí jì yín àwọn orí tí ó tẹ̀lé ni yorùsílẹ̀ sàmà àríkùn mẹ́dọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀ràn òjò àròọ̀dá òjò alálùbáríkà ọlọ́run ọba ọ̀ràn sí i ẹ̀yẹ́ wo láwọn àwùjọ wa òjò ọmọ máa rọ dáadáa òjò ọrọ dáadáa ẹni pé òjò ọgbà wọ kásìkò àtidá rẹ̀ ó tó tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́láburú wọn ọ̀mọ̀ apá ìdánsẹ̀lẹ̀ nítorí pé àwọn èèyàn ti pọ̀ wọ́n ti pẹ́ nínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ti kọ́lé sí wọn lára débi pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka fún ẹ sì mọ̀ pé òjò kìí sábà kásẹ̀ ńlẹ̀ kìí sábà dá kọjọ àtidá rẹ̀ ó tó tó àti látàrí ẹ̀ṣẹ̀ àti nífura ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn a rí i pé bójú bá sú òtútù ní fi mú ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn bàbá náwó sọ́tún bójú bá ń rọ̀ àbomi bàbá náwó sósì àbomi alómi inú àmù alómi inú àgbá oníkálukú wọ̀ pé omi kù kọ́lé ọ̀pọ̀lọpọ̀ ti gbàgbé pé kànga ń bẹ́ńlẹ̀ àwọn nígbà tójò bá ń rọ̀ òjò ọ̀wá rọ̀ mọ́ àwọn àgbẹ̀ ní ẹbí léèrè ọ̀pọ̀lọpọ̀ ń tàgbẹ́ gbìn erùgbẹ́ ti rọ̀ ńgbà tí ò lómi òjò sí òtútù ní mú wọn á máa fò tútù gbìn kobí látàrí pé ẹ̀ṣẹ̀ pọ̀ ogun àìrọ̀ òjò lẹ́ ń gbọ́ yìí o fàkóso sàkóso rọ̀bùkún ìnáwó kánàkó fà ẹ tọrọ àforíjì lọ sọ́dọ̀ lọ ìbá àwùjọ wa iná náà wà tọ́pọ̀ àìmọye èèyàn ti ń jẹ́wọ́ èlé tí wọ́n sì tún máa dára sí ọgbọ́n kí wọ́n haramu ni ni wọ́n á yín mú ẹ ẹdókòó bẹ́ẹ̀ wọ́n tó lówó tó yá mi tí ò lélẹ̀ wọ́n á ni ẹ̀gbọ́rọ̀ àwọn ń pariwo kójú ọ̀rọ̀ níbi tí àwọn ọ̀daràn bá ń wà ìbáwùjọ wa ìnáà la wà tíyẹn ti kóbìnrin mẹ́rin jọ sílé tí ó sì so yìí fẹ́nìkan nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ní mẹ́rin la ẹ̀rí tẹ̀ǹtún ó ń mẹ́ẹ̀ẹ́dógún kan bẹ́ẹ̀ ọlọ́run bá ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ wọ́n fẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ọ̀daràn ebi náà àwùjọ tá a wà yín náà nì àwọn kan kí alukurani àwọn kan kọfọ àwa ni ó di ọ̀rọ̀ bóòlù ti fẹ́ rọ̀ ebi náà àwùjọ tá a wà náà nì tọ́jú àwọn míì arísẹ́mẹsẹ̀ bá bọ̀ lẹ̀ làwọn àwọn ń retí kí lóò sún ni wọ́n máa kọ́ ṣọ́ọ̀pù ń ṣọ́ọ̀pù wọ́n máa kó wọn lẹ́rù àwa lójú ọ̀rọ̀ bóòlù ti fẹ́ rọ̀ ebi náà àwùjọ tá a wà náà ta ni ọmọ bẹ̀gùn jẹ báyìí níbi táyé bàjẹ́ dé iṣẹ́ tó ń ṣe tó ń ìdí rẹ̀ ni wọ́n bọ̀ o iṣẹ́ tó yẹ kó o ṣe náà ló ṣe o ó tún wá máa sọ báwọn yẹn pé à ah, sí ìrọ́wọ́ yín à ah, ò sí ìrọ́wọ́ mi báwọn nígbà tó ti pé mo kọ́ ọ bá sọ. nítorí pé òun retí kọjá pé wọ́n fòun lówó owó mi ìtọ́jà bẹ̀tẹ́lẹ̀ ẹ̀gún jẹ́ lórí iṣẹ́ tí wọ́n lò ń ṣe àwa lójú ọ̀rọ̀. tàlẹ́mi náà tó tún lò sọmọ láwùjọ wa ebi rọ náà ní kálukú ń jẹ lẹ́nu bíi pẹ̀ wúrọ̀ àtẹ̀pà irọ́ ni wọ́n fi ń gbayì wọn fẹ́ràn sọ bí tí wulẹ̀ kéré máa lẹ́nìkan bá ń sọ òdodo fún wa wọ́n ní ń bú àwọn lẹ́nìkan bá ń sọ fún wa pé ń dẹ́n ṣe yóò dá tó ní kálukú sì mà pé ní tó ń ṣe ọ̀dá wọ́n là burú ní sọ ní ń sọ nǹkan dá wọ́n sọ pé òun pidán wọ́n lòun ti tẹ babaláwo ọwọ́ ni wọ́n ń bú ọ sísẹ́ tó dáa ní tẹ babaláwo sísẹ́ tó dáa ní tẹ agbègbà sísẹ́ tó dáa ní fóun sọ pidán lórúkọ pé wọ́n kíó àwa lójú ọ̀rọ̀ bóòlù ti ṣe fẹ́ rọ̀ Ànábì Nuhu innahu kana ghaffara wọ́n sọ fún wọn pé ẹ tọrọ àforíjìn lọ́dọ̀ olúwa yín nítorí pé ọlọ́pọ̀lọpọ̀ àforíjìn yursil as-samaa alaykum midrara yóò máa rọ àròjọ òjò fún yín láti sánmà láwọn òjò tí ó sàǹfààní kò ní wọlé kò ní pa yín kò ní pa ní nǹkan ọ̀sìn kò ní pa ní nǹkan ọ̀gbìn. ويمددكم بأموال وبنين ọlọ́run ẹlẹ́dàá wa yóò mú àárọ̀ yín lọ́rọ̀ lọ́pọ̀ yanturu pẹ̀lú àwọn dúkìá pẹ̀lú owó tabua ọlọ́run ọba ọ̀rọ̀ yín lọ́rọ̀ gbogbo ẹ̀ ní sábàbí pa àtọrọ àforíjì yóò tún wá fún yín láwọn ọmọ bí láwọn ọmọ tí ó pọ̀ torí ẹ̀ ní àwọn olùmọ̀ wa ẹnìkan lọ bọ́ náà àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ó ní òun ọ̀rọ̀ ọmọ bí obìnrin lòun òun ti pẹ́lí ọkọ kí lòun lè tẹ̀sí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tó lòun mọ̀ nípa ẹ̀sìn Islam tí wọ́n bá bí òun léèrè irú ìbéèrè yìí òun lè sọ pé yóò gbẹ́bọ yóò gbẹ́bọ lọ sódò yóò san sọmádì nílùú báwọn ẹlẹ́bọ náà ṣe máa san sọmádì báwọn náà ṣe ìráàmù táwọn yóò san sọmádì yóò lọ sódò pé yèyé odò làwọn ọbẹ̀ gbèyí do ní òfun lọ́mọ ẹ gbọ́dọ̀ bá ó tún wá lè jẹ́ pé ẹni tí ń pè wọ́n lọ síbi kásẹ̀bọ sọ́lọ̀ yìí mùsùlùmí ló pera rẹ̀ ẹ máa gbọ́ ìdáhùn táwọn olùmẹ̀sìn Islam obìnrin yìí lòun ò bímọ òun sì fẹ́ bímọ ọ̀fẹ́ lọ láyé lágàn lẹ́ni tí ò bímọ àfáà yìí wá sọ fún yín pé kọ́ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kọ́ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ kó sì pa ẹ̀ṣẹ̀ tì tápàtì tán kọ́ máa wo ntọ́ lọ́wọ́ sí obìnrin padà bímọ nítorí pé nínú àdéhùn ọlọ́run náà ní títẹ́ bá tọrọ àforíjì tẹ́ túbá lódodo yàtọ̀ sí kí wọ́n máa rọ àrọ̀ dóòdò alálùbáríkà fún òun tó fún yín lówó yántúrú ẹ̀sùn bímọ tí ó pọ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ á sọ pé kọ́dà tọkùnrin bá wà tó ṣe kó ní sọ̀rọ̀ nípa àti bímọ tí wọ́n sọ fún pé àtọ̀ tí máa dọ́mọ lára tiẹ̀ lẹ̀ wọ́n low sperm count ń dà láàmú àbí wọ́n sọ pé obìnrin ní nǹkan kan ń dà láàmú nínú ẹyin tí máa dọ́mọ lára tiẹ̀ wọ́n ní ẹ sọ fún ọkọ máa tọrọ àforíjì ọlọ́run ẹlẹ́dàá wa yóò fún wa lọ́mọ pẹ̀lú gọ́ọ̀lọ̀ níwọ̀n náà ń gbọ̀n o tí wọ́n ń forí jágbóògùn káyé pò bímọ bóòlù ti fẹ́ ṣe máa tọrọ àforíjì aláàánú lọ́lọ́run pa gbogbo pálapàla rádaràda tó ń ṣètì torí pé ò lè kóògùn kó kóògùn òfò lọ́wọ́lọ́wọ́ kan kó tún máa ṣàdúrà lọ́wọ́ kejì kò ní gbà kò ní gbà tọrọ ọ̀gbọ́lọ́ngbọ́ èyí tó ń ṣeun náà ní ṣe sí yorùbá tó ń rin àmì wọlé ọgbà àmọ́ ti tọ́lọ́ wọn ti gbàgbọ́ ẹgbọ́ lọ ó ṣe má ti tọ́lọ́ wọn ti gbàgbọ́ ṣé mọ́ṣáláṣí àbílẹ̀ ẹ̀pọ̀ lọ́wọ́ ti gbàgbọ́ ọ̀dà kan mọ̀ bákan náà wọ́n ní kọ́tà tó bá dé bíi pé abẹ́ ọkùnrin ò ṣiṣẹ́ abẹ́ rẹ̀ ò ṣiṣẹ́ tó fi lọ́ máa kọ́ àgùnmu kágùnmu mú tó tún di pé abẹ́ rẹ̀ tún rọ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ abẹ́ rẹ̀ ó gbèrí nínú àǹfààní tó wà fún tútú bá ní jàmá. ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ọlọ́run bó mú yín ní àwọn oko tó kún fáwọn nǹkan mèremère tó dáa tó dùn tó bójú rí ọlọ́run bó ti kẹ́ ẹ̀ nù. yóò sì tún mú yín ní àwọn akérèmọbú odò ẹni pọ̀pọ̀lọpọ̀ àwọn odò wa yìí kìí sódò ojú àgbàrá lásán la pọpọlọpọ pọ̀pọ̀lọpọ̀ wọn nítorí tó dò bá rọ̀ àgbàrá òjò ní ọ̀sán gbàgbẹ́ kọjá àwa wá ń pè lódò kìí sódò nìyẹn torí odò kìí sàn kọjá sísàn rẹ kìí dá so ọlọ́run mú yín ní odò tó ṣe pé òjò rọ̀ òjò ọ̀rọ̀ omi ọ̀mọ̀ sàn bẹ́ẹ̀ orí ńlá lélẹ́yìí orí ńlá lélẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ àyè láyé omi yẹn làwọn èèyàn máa mu òun náà ni wọ́n fi máa sáyé ẹ wo nu orí tọ́wọ́ àfọ̀ká túbá ẹ sáwà náà túbá jàmá òní náà ni kò gbọ́dọ̀ dọ́lá torí pọ́ mọ òní làwa àwọn ọ̀mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kọ́lọ́n jẹ́ kí dáadọ́ ṣẹlẹ̀ sí wa nínú àǹfààní tó tún wà fún túbá ó náà ní pé ìtúbá a máa fọ kàmá ọkàn ẹni tó bá túbá a máa máa yàtọ̀ sẹ́ni tọ́pọ̀ tí ò túbá ó wá nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí tó gún régé anabi ní inna al-abda idha akhta'a khati'atan nukita fi qalbihi nuqtatun sawda wọ́n ní tí ẹrú bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ kan tó o bá fi lè ṣe àṣìṣe ẹyọ kan lágbọn atọ lọ eléyìí ó mú kó ṣe pé wọ́n fa ìlà dúdú kan ẹ̀ṣẹ̀ yóò ṣe sábàbí fífa ìlà dúdú kan sínú ọkàn rẹ̀ fa in huwa naza'a wastaghfara wa taba saqulat tọ́ ọ bá fi wá jẹ́ni tó jáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ tọ́ ọ tọrọ àforíjìn tó túbá wọ́n ha dúdú yẹn kú lọ́kàn rẹ̀ wa in 'ada ìwọ́kọ̀ láti túbá kàkà kó túbá o tún sèmí zida fiha ìlà dúdú tí wọ́n fà sí ọlọ́kàn yẹn wọ́n tún fi kún yọ fẹ̀ sí wà ìnà àádẹ sí ìdà sí ha tó o bá tún ti dẹ́ṣẹ̀ míì wọ́n tún fi kún dúdú wà ìnà àádẹ sí ìdà sí ha gbogbo ìgbà tó o bá tún ti padà sí ìdí ẹ̀ṣẹ̀ wọ́n tún fi kún dúdú hatta ya'lu wa qalbahu arran títí tí èdìbò tí bu ọkàn pátápin tí ó fi bu ọkàn rẹ̀ alladhi dhakara Allahu azza èbìbò tí bu ọkàn mọ́lẹ̀ pátápin èyí tọ́lọ́wọ́n bá sọ nínú Al-Qur'an tí ó fi bu ọkàn rẹ nínú Suratul Mutaffifin tọ́lọ́ ní kalla barrana ala qulubihim ma kanu yaksibun ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń wí o ẹni tí wọ́n ń ṣe níṣẹ́ tí wọ́n ń dá lẹ́sẹ̀ òun náà lọ́padà di èbìbò tó bu ọkàn wọn mọ́lẹ̀ pátápin ọlọ́run àyà àjáwọ́ nídìí ẹ̀ṣẹ̀ kọ́kàn ó lè bá a má èèyàn jẹ́ ọ̀daràn ẹni tí ń dẹ́ṣẹ̀ lójú méjèèjì ó wá ní ọkàn mi má ọkàn rẹ má kọ́ ọkàn tó dàrú tó dúdú tébìbò ti bò mọ́lẹ̀ pátákùn ìpò ní ti rí torí ìdẹ eléyìí ọkàn rẹ ò lè má o má tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n ń dá ọkàn rẹ ò lè má o má tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ò ní bàbàrà lọ́dọ̀ tiẹ̀ eléyìí tó ṣe pé ìwọ ò lè má dà tọ lẹ́yìn gbogbo àlàyé tá a ti wá ṣe yìí gẹ́gẹ́ bí ètò wa tá a pè ní àdàbò dóníà wọ́dìín àbí àdàbò dóníà wọ́dìín kí ni àwọn ẹ̀kọ́ téèyàn wá gbọ́dọ̀ lò níbi àtútúbà títútú béèyàn ó fi wá dé ìtọ́lọ́wọ́n bá tẹ́wọ́ gbà alákọ̀ọ́kọ́ ó náà ní pé ẹni tí ọba túbá kọ́ lọ mà ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù kọ́ lọ mà wípé títúbá tó ń fẹ́ túbá yìí àbámà tó ń fẹ́ kó lórí tó ń ti ṣe síwájú nínú ìgbésí ayé òun ìpinnu ọkàn tó ń fẹ́ ní lórí fóun ò tún ní dẹ́ṣẹ̀ máyì òun fẹ́ ṣe ni kì í ṣe nítorí pé fẹ́ fi wá àǹfààní ayé kan àbí nǹkan kan lọ́dún èèyàn ẹ dákun ẹ̀kọ́ yìí agbọ́dọ̀ dì téèyàn bá fẹ́ túbá má túbá nítorí pé ọfẹ́ fi wá àǹfààní kan lọ́dọ̀ ẹnìkẹ́ni àbí nítorí pé ọfẹ́ fi rí dáadáa kan nílé ayé yìí níṣe ó sì gbọ́dọ̀ túbá nítorí pé àwọn kan ni wọ́n mú ọ́n tú láàsì wọ́n mú ọ́n tipátipá pé àsìkò túbá ó sì gbọ́dọ̀ túbá nítorí pé àwọn kan wọ́n dọ̀bẹ́ di ọlọ́run ńṣe ló yẹ kó jẹ́ pé ìwọ ló finú fẹ́ dọ̀ fẹ́ túbà ó sì fẹ́ túbà nítorí ti Allahu Rabbul Alamin á ẹni tọ́lọ̀ ń bá ní kó rélé ìṣèlú túbà ẹ̀kọ́ àkọ́kọ́ ni ẹ̀kọ́ kejì òun náà ní kí kí ẹrú ọlọ́ọ̀mà wípé ẹ̀ṣẹ̀ tá à ń dànù ìyí máa bí ìyí máa bí àìlè rọ́dọ̀ ọlọ́run ọba dé fún ẹrú ìyóò dẹni tó ṣe pé ó fún àtọ̀ títí dọ́dọ̀ ọlọ́run tí ń bẹ láàrin tiẹ̀ sọ́lọ́run ó ti jájá lọ torí ẹ̀ tí ó fún àtọ̀ dọ́dọ̀ ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ sọ́lọ́run tó bá ti jájá lọ tó wá dẹni tí ń ṣẹ̀ tí ń ṣàìdá tí ń ṣàbúrú eléyìí máa mú kí ìgbésí ayé èèyàn ọmọ làlùbáríkà béèyàn bá gùn lẹ́mìí gan kò ní sóore nínú sẹ̀mí rẹ̀ a sì máa mú kí ọrọ̀ gan bọ́lọ̀ ń bá taari ọrọ̀ síyàn téèyàn ní àrèsìkí ilé ayé a máa mú ọmọ làlùbáríkà táwa lẹni tó wù nù wa kọjá pé gbogbo ọjọ́ ayé rẹ tó lò kò lálùbáríkà lárísìkí àti dúkìá tó lọ ń fún ọ kò lálùbáríkà tani fẹ bẹ́ẹ̀ nínú ẹ̀kọ́ tó tún wà fún tuntun bá tó yẹ ká mà òun náà ní pé ẹnìkan ò ní túbá àyàfi kọjá pé ìtúbá látọ̀dọ̀ ọlọ́run yóò rọ kiri ká túbá rẹ̀ nù ṣáájú kó tó túbá ìtúbá lọ́dọ̀ ọlọ́run yóò tún rọ kiri ká túbá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá túbá ìyẹn ni pé tútú bákan ni wọ́n ṣe méjì lọ́lọ́wọ́n bó ṣe fọ́ báwo túbá ẹ̀yọ̀ kan bẹ láàrin túbá méjì báwo wá ni tútú bá ta ni yóò síwájú tútú béèyàn eléyìí tó tọ̀dọ̀ ọlọ́wọ́n bá wá báyìí wọ́n ní tútú bá eléyìí tí máa síwájú àti túbéèyàn òun náà ni pé ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tó túbà wọn ọlọ́run bá ti kọ́kọ́ gba tútúbà rẹ̀ nípa kọ́yọ̀ǹda fún láti túbà ó fi ṣe kòńgẹ́ àti túbà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìmísí rẹ̀ òun ní bẹ lára rẹ̀ tó fi fẹ́ túbà tó eléyìí jẹba ẹni tí ò wá túbà ńkọ́ àjẹpọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ò ti ṣe kòńgẹ́ àti túbà tọba tí wá túbà ń tiẹ̀ túbà kejì tí ó wà lọ́rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ò ní pé yọ gbà á túbà rẹ̀ ó tún san lẹ́sìn tẹ́mi bá wá mọ̀ pé túbà ọ̀kan tẹ́mi fẹ́ sùn méjì lọ́lọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa fi fẹ́ fún mi màá túbà nínú ẹ̀kọ́ tó tún wà fún túbà o náà ní pé túbà rẹ̀ kò nítumà àfikọ́jẹ́ túbà tó mọ́ kankan túbà tó mọ́ kúrò nínú ìjàmbá eléyìí tó sí ìbàjẹ́ nínú rẹ̀ eléyìí tó ṣe pé kò sábùkù kò lẹ́jà ń bá kàn nínú oní tútúbá tó lè wúlò fún ọ kó o sì túbá lọ́nà tó ṣe pọ́ pé jù. Muhammad ibn Ka'ab al-Quradi oní at-tawbatu an-nasuh yajma'uha arba'atu ashya' oní ìtúbá tó mọ́kàngbá tó mọ́kàngbá àbí tó mọ́kàngbá nǹkan mẹ́rin gbọ́dọ̀ wà nínú rẹ̀ alákọ̀ọ́kọ́ al-istighfaru bil-lisan káfa hàn túbá káfi tọrọ àforíjì. والإقلاع بالأبدان أجب على جناسته والضمار ترك المعاودة بالجنان قسم يعني صوتنا في أول نقدر على جسم ومهاجرة سيء الأخوان قسم جناسان وريبو قسم جناسان ونيابو إن كمان أول قسم توبة إليه تاق ومكاقا الإمام ابن القيم رحمه الله wọ́n ní kí ni صوت ni sọ ìtúbà tí ti wọ́n ní nǹkan mẹ́ta ó pè sára rẹ̀ alákọ̀ọ́kọ́ tààmì ìmùjẹ̀mí ìdùnnú ó gbọ́dọ̀ jẹ́ pé ìtúbà ó kárí gbogbo ẹ̀ṣẹ̀ láì jẹ́ pàrọ̀lẹ́ apá kan dápá kan sí gbogbo ẹ̀ṣẹ̀ lápàtì ẹlẹ́ẹ̀kejì ìjùmọ̀ ọ̀làázmi wọ̀sọ́kè ìkọlẹ́yẹtìhì àárẹ̀ ìhà òun náà ní kí gbogbo àdìsọ́kàn wa kó pé àkólé kan wa kó pé lórí wípé apinnu pátá porongodo nítòdodo wípé àwọn òtún ní padà sídìí ẹ̀ṣẹ̀ mọ́ ẹlẹ́kẹta takhlisuha min ash-shawa'ib wal-'ilal al-qadihah fi ikhlasiha kárí pa afọ ìtúbà wa afọmọ afọmọ jìnnà sí gbogbo jàǹká wà bí pàǹtí eléyìí tó lè mú kọ́ mọ́ mọ́kàndá tába ti ṣe báwọn ìtúbà wa ti dè tọ́ mọ́kàndá nínú ẹ̀kọ́ tó tún wà fún tútúbà ìwà ọmọ ìyá mi ó náà ní ká mọ̀ ní pé ìtúbà wa ó níbẹ̀rẹ̀ ó sì níparí ìbẹ̀rẹ̀ rẹ̀ ó náà ní ká padà sọ́dọ̀ ọlọ́run nípa títọ ojú ọ̀nà rẹ̀ ilé ìtọ́lágara eléyìí tó lè mú wa rí ìyọ́nú ọlọ́run gẹ́gẹ́ bọ́lá ń sọ pé wa anna hadha sirati mustaqiman fattabi'u wa la tattabi'u subula fatafarraqa bikum an sabilihi òpin àfojúsùn lórí tútúbá òun náà ní kéèyàn ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run látàrí kéèyàn ń gba ojú ọ̀nà ọlọ́run nílé ayé yìí kéèyàn padà rálìjẹ́ náà wọ̀ torí ẹ̀ Al-Imam Ibn Qayyim ó ní wọn àlè pèèyàn lẹ́ni tútúbá o ṣáájú kó tó jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó jẹ́ pé méjìlá arú rẹ̀ lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ka sí nínú al àwọn náà sì ní gbòǹgbò tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ míì wọ́n pẹ̀ka látara wọn àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì láàyè àwọn náà ni kófòr kò jìnnà sí ìṣekèfèrí sọlọ ẹlẹ́ẹ̀kejì àṣírí kò jìnnà sí ìṣẹbọ sọlọ ẹlẹ́ẹ̀kẹta ànífà kò jìnnà sí jíjẹ́ mùnàfíkì ẹlẹ́ẹ̀kẹrin àlùfòsó kò jìnnà sí àwọn àwa àpòkè ẹlẹ́ẹ̀karùn àṣùyàn àwọn ẹ̀ṣẹ̀ kò jìnnà sí wọlé ẹsẹ̀n àti àwọn ẹ̀ṣẹ̀ wọlé ọdúnwàn àti àtàwọn ẹ̀ṣẹ̀ burúkú àwọn ẹ̀ṣẹ̀ rádaràda wàlmúnkàrà àti ntọ́lọ́wọ́n bá kọ̀ wàlbàtì àgbèrè wàlkọ́ọ̀lù alọ́lọ́hì lọ́gẹ́rẹ́ ẹ̀lú àti mímọ sọ nípa ọlọ́run tó ọ̀mà nípa rẹ̀ ọ̀tìbáyé lọ́gẹ́rẹ́ sàbílì mùmíní kọ́ ọmọ tójú ọ̀nà àwọn ẹni tí ì ṣe mùmíní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méjì láyìí ọlọ́run tọ́ka sí wọn nínú adá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala kí ọlọ́run kó jọ kí ó bá san àwọn olùmọ̀ra ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní al-qiyamah ọ̀rọ̀ ni àárọ̀ ti gbọ́n yẹn ẹ jẹ́ kí á gbìyànjú láti ṣe àmúlò rẹ̀ gbígbọ́ rẹ̀ ò tí ì tó ẹni tí ó bá mú àwọn ọ̀rọ̀ yìí lò òun náà ni ó ṣàǹfààní fún ní ayé àti ní al-qiyamah àǹfààní rẹ̀ ọ̀dọ̀ wa náà ni ó máa padà sí ẹ jẹ́ ká gbìyànjú ká rí pé gbogbo àwọn kan tí à ń gbọ́ yìí kí á máa mú wọn lò kí àwọn náà lè jẹ́ ẹni tí ọkàn rẹ̀ ó mọ̀ tí á fi ṣoríire ní al-qiyamah tí ó bá tó di ní ọjọ́ mẹ́jọ bákan náà ẹ jẹ́ ká tó ṣe alábàápàdé àwọn olùmọ̀ wa lórí ètò àdáàbò dúníyà wà dín wa rahmatulahi wa barakatuh.